is what it is as a result of our actions. In having a better society, building our society, what's my role? What's your role? What's your role? That's what our society program, Awujowa, is all about. An educative program where all and sundry will be able to listen and share their opinions as guests from different sectors will be coming into the show. It's a must listen for every home. Join us every Saturday at 7 a.m. as we both learn and impact lives. Don't miss it. ọ̀pọ̀lọpọ̀ ohun àràmàǹdà ní í ṣẹlẹ̀ láwùjọ wa lónìí ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ní í ṣe pẹ̀lú ìwà tá à ń hù láwùjọ láti ní àwùjọ tó dára kí nípa mi kí nípa rẹ láwùjọ wa ètò kan ètò kan tí yóò máa kọ́ wa lọ́nà tá ò gbà láti ní àwùjọ tó dára níbi tá ò ti máa gbé àwọn àlejò wa lẹ́lẹ́ka ìjẹka láti sọ èròǹgbà wọn nípa ìlọsíwájú àwùjọ wa ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn láwùjọ láti tẹ́tí sí ètò yìí darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ sátidé ní dédé aago méje òwúrọ̀ ètò láwùjọ wa yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ má gbọ́ o. on your faces. Who's gonna make us laugh? ẹ bá ń gbọ́ndò yìí gbẹ. jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà. wà á bá ń gbọ́ndò yìí gbẹ o. jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà. mo ní ẹ bá ń gbọ́ndò yìí gbẹ o. jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà. ẹ wà á bá ń gbọ́ndò yìí gbẹ o. jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà. òjò tó rọ̀ lánàá yẹn o. jàǹgbàlà jùbú gbogbo lè lomi rọ sí óyá o óyá o gbogbo aṣọ lótútù óyá o óyá o baálé ilé ti sùn lọ́fọ́nfọ́n o èdè gbogbo ọmọdé lomi ti kó lọ óyá o óyá o ẹ wá bá nǹkan dò yí gbẹ o óyá o óyá o mo ní ẹ bá nǹkan dò yí gbẹ o óyá o let us go now. it's another beautiful Saturday, and let me say good morning to you. And some of us are still on bed. Mm, that's nice. However, I know you're planning to go for party, Owambe, as usual. Some people are already trying to iron their ashwebi now. It's fine. But as you know that every Saturday you get to listen to Awujawa, a society from OFM 92.5 before you go for any party, before you go for any Owambe, bear, try to learn something interesting, something amazing. And um, last week on the show, we had a talk about the state of the nation, and thanks to Dr. Uh, Adibola because he was the one that helped us with that analysis. In fact, some of us were just wowed, we were marveled, sincerely trying to understand how the whole budget thing runs and all of that. But I believe that Nigeria will be great. We'll get it right someday. Soon, yes. So, good morning once again. This is the voice of Barakat at Dejumo. Ojúmọ́ ire náà ló mọ́ wa lónìí. A kí yín nílé, lóko, lódò, gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ ìkànnì ìkànnì tó kọjá ariwo FM 92.5 tá a fi kalẹ̀ sí Gáìmá nínú Ìlọrin bí pẹ̀lú àbúrò yín ọmọ yín olólùfẹ́ yín Báràkà Adéjùmọ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé gbogbo ọjọ́ àbámẹ́ta báyìí ti ṣe sátidé òun náà la máa ń lóore ọ̀fẹ́ láti pàdé lórí ètò yìí tá a pè ní àwùjọ wa pàápàá jùlọ a mọ̀ wípé ètò yìí ó jẹ́ nǹkan tí ó ní ṣe pẹ̀lú ogun tó rọ̀ mọ́ àwùjọ kò bá jẹ́ nípa ọ̀rọ̀ ẹbí, kò bá jẹ́ nípa ọ̀rọ̀ ìṣèlú, kò bá jẹ́ nípa ọ̀rọ̀ tó jẹ mọ́ ètò ìlera, gbogbo náà la máa ń gbé yẹ̀wò lórí ètò yìí. Ní ìjẹjọ́, a láǹfààní láti ní àwọn ìkan lára àwọn ọ̀gá wa ní Fásitì Ìlọrin bí tí wọ́n bá ṣe ìnàná nípa bí ọ̀rọ̀ orílẹ̀ èdè ṣe rí a sì wò dáadáa nítòótọ́ torí ọ̀pọ̀lọpọ̀ wa là tí ẹ̀ mọ̀ pé ah bí wọ́n tẹ̀ ṣe máa ń ṣe bọ́jẹ̀tì orílẹ̀-èdè ní nǹkan báyìí nǹkan báyìí a kàn máa pariwo ah, àwọn ìjọba wo ṣe léyìí o àwọn ìjọba wo ṣe wọ́n fi yé wa gbogbo àwọn òdí tó fà á nígbà míì tó já sí wípé àwọn ìjọba wọn lè má rí gbogbo ohun tó bá láwọn ó ṣe fún wa ní àárín ọdún kan wọn lè má rí ṣe hmm, ìyẹn náà ní níjẹjọ ṣùgbọ́n lẹ́ni kí la fẹ́ gbé yẹ̀wò ọ̀rọ̀ tó so mọ́ ọ̀rọ̀ ẹbí òun náà la fẹ́ gbé yẹ̀wò láàárọ̀ yìí ó dẹ̀ ṣe pàtàkì púpọ̀ torí wípé Tá bá wo ayé òde òní, ọ̀pọ̀lọpọ̀ obìnrin láti ẹ̀ jáde síta ní irọ́ òun ò tí fẹ́ ṣe nǹkan kan, full housewife lòun fẹ́ ṣe. Kí tí ẹ ní nǹkan tó ń jẹ́ full housewife? Lára ẹlòmíì tá sọ pé full housewife lòun, ó sì ní business lọ́tùn, ó ní Lábùjá, ó ní Lékòó, òun kan náà ni ó tún tí ó ṣà ní business káàkiri tó láwọn ọmọṣẹ́ tó pọ̀, ó sì ní full housewife lòun. Àwa ará ẹlòmíì tí ò tí ẹ ní nǹkan kan, àtá pé ó kó ti ẹ̀ rówó tí ó fi ra ago sọ́wọ́ ara rẹ̀ kò ní òun, yóò máa ní full housewife lòun fẹ́ ṣe òun náà la ṣe fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí pé kí ni àwọn àǹfààní tó wà níbi kéèyàn tiẹ̀ jẹ́ full housewife àbí tá tiẹ̀ ní full housewife gan hmm, ká kọ́kọ́ gbé láti ibẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀rọ ayélujára lóde òní ẹ kàn láṣà pé ah ẹ ọkọ mi ṣe báyìí ọkọ mi ṣe báyìí ó wá ní kí n má jáde ó wá ní kí n má ṣe full housewife ǹjẹ́ ẹ̀yin ò tiẹ̀ sọ tẹ́lẹ̀ ńgbà tẹ́ wà lójú ọ̀nà àbí wọ́n tiẹ̀ wà lára àwọn tó máa ń sọ wípé kọkọ mi ṣáà ti lówó kí n sì jẹ́ full housewife kí n má lọ bì kankan ó wá délẹ̀ tán wá yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó ní kó mọ̀ lò mọ́ gbogbo line rẹ̀ ó ní kó kó kan dànù àti rá àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti rẹni tó kàn tiẹ̀ ó jásí pé lẹ́yìn ìgbà tí ó fẹ́ yàwó ó sì gbé igbì ó dìlú míì àti fóònù àtẹ́bíò àtàrà kò sẹ́ni kankan tó gbà láàyè láti jẹ́ kí wọ́n máa wá wọn wá ṣé irú eléyìí náà ṣe full housewife náà láàpẹ́ àlejò mi láàárọ̀ yìí àwọn náà ni Dr. Bello Zakaria tí wọ́n jẹ́ olùkọ́ni àgbà ní ilé ẹ̀kọ́ ah, College of Education nílọrin bí? Ẹ káàárọ̀ sir. Yeah, ẹ káàárọ̀ gbogbo ilé o. Ṣé ara bá yín a kú ojúmọ́? Ẹ ṣeun tá a pè yín tẹ jẹ́ wa. Ah, kí ló fà á tó fi já sí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wa láàárọ̀ yóò jẹ́ Yorùbá nítorí pé àìmọye àwọn tí wọ́n ní irú ìròrí yìí àbí tí wọ́n ní irú ìgbàgbọ́ yìí wípé gbogbo nǹkan wa full housewife òun náà ni ó yẹ ká ṣe. Ó já sí àwọn tó jẹ́ pé àwọn tí wọ́n gbọ́ èdè wa dáadáa ni Torí ta bá wò àwọn tí wọ́n kàwé, tí wọ́n kàwé tán yanran tí wọ́n pa, kí ló dé tí màá ṣe ní kí mi jẹ́ full housewife? Èmi náà lọ sí school, mo study bóyá biology ni or anything. Mo dẹni tó ríṣẹ́, tó lówó lọ́wọ́. Dandan, dandan ó yẹ kí tèmi náà lè ṣiṣẹ́. Especially ká wo irú economy wa lórílẹ̀-èdè bó ṣe dì lénìí. Obìnrin gan pàápàá. Èmi máa ń sọ fún àwọn ọ̀rẹ́ mi nígbà mi ta bá ń ṣàwàdà pé, "Àárọ̀ tó bá wò ta dáadáa, tó rí mọ́tò tó ń bẹ́ tó ṣe pọ̀ tó, obìnrin ló tó drive tó fẹ́ dáa jù nínú wọn." Ta bá wò ó, Ẹ́, ẹ jẹ́ ká wá fojú wo láàárọ̀ yìí. Kí wá làwọn àǹfààní àtàwọn àkóbá tí ń bẹ níbí kí èèyàn tí ẹ jẹ́ full housewife. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ tẹ́lẹ̀ pé kí gangan ni full housewife? Àwọn wo gan la lè pè ní full house wife. a ti rí àwọn tó lówó tán ti ẹ̀, tán ní fọ̀n, tán lè kan, tí wọ́n sọ pé à full housewife làwọn. Lóòótọ́ wọn sì ní jáde o, ṣùgbọ́n inú kọ́rọ́ yàrá wọn o, kì í ṣe ìmọ̀ràn one million ni wọ́n ń pa lójúmọ́. Ojú wo lẹ̀ fi wò? Ọlọ́run á ṣàánú gbogbo wa because this topic is a very sensitive one and uh, mo fẹ́ ká ká approach it from a very sensitive way because ẹ pé irú kan báyìí opinion then it differs um, personal difference máa wà ń bẹ̀. bẹ́ẹ̀ni ìròrí oníkálukú ó máa yàtọ̀. and ní try àti lobby tiwa lórí anybody and try àti make our voice heard and see if actually we can reason along together so for now before I answer that question kakata kọ́kọ́ béèrè pé kí ni róòlù ìyàwó náà kí ni traditional hmm. role. ok tábà ní pé tó tiẹ̀ jẹ́ ìyàwó eh, gangan tí ò ṣe full eh, housewife hmm. hmm. bóyá látara bẹ́ẹ̀ àwa ọmọ ẹni tó yẹ kó jẹ́ full housewife. exactly kàkọ́kọ́ define the meaning of role ìyàwó traditional role tọ́lọ́n be store on them traditional role ti community be store on them ẹ pé in terms of gender a máa ní gender roles ṣẹ́gẹ́ tí wà be store on each other exactly. so let's say the one the community bestow on a wife as well as the one nature itself nature ló ti bestow rule on them they are making what ti define on what they can do and what they cannot do as a wife so for now everybody calm pé tí n bá jẹ́ ìyàwó all this intervention yìí you. ni roles yẹn tí yẹn gbọdọ̀ at least pétọ́ tí n bá ti marry o àwọn kíni mo gbọdọ̀ mójútó the first one ni pé you are an house manager ìwọ ni o manage ilé that mm. is you are the manager of the house everything that goes in that house if you are not managing your own house and you, think you are not on top your you're on top of your house management you are not an housewife the person doing that managerial role any any housewife because obìnrin no ti wa bestowed by tradition by nature to manage the house so if actually you are not managing, managing your house you are not an housewife so the first thing that an housewife is a what is a manager of the house second thing ni an housewife also is a what is a child care Hmm. ẹni tí ó mọ tí ó mọ tọ́jú àwọn ọmọ. you can kind of a child a child care or a caregiver. Mm. so you are a caregiver if actually you are at work and somebody is taking care of your own child like me being a house being an house help being your husband doing that role for you you are not an housewife your role nature naturally is to take care not to delegate it you can't e- you can't even delegate that role to anybody you can't delegate it that's the role of a child care you must take care of your children personally and you must take care of what well whatever is in your care those those one that wọ́n lọ bí wọn ni wọ́n kọ́ lọ bí wọn o àwọn ọmọ ọ̀dọ̀ ẹni gbọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ ẹ gan òun náà wà lára àwọn child tó wà lọ́dọ̀ rẹ̀. tó gbọ́dọ̀ mójútó. God bless you. ẹ pé pé kí ni ká gbọ́ yìí ẹni tí ẹ mú sọ́dọ̀ as as a being you being a wife you are also entitled to take care of that house help. Hmm. bó ló ṣe ń jẹun bó ló ṣe ń rìn sí bó ló ṣe ń wáṣọ bó ló ń lọ bó ló ń bọ̀ all those things are what are very very important what to do child caregiver another one ni we call it ẹ̀yà eh, tó pè wọ́n ní family support making three now family supporter you wa you have to be a supporter of that family support can come in many way, but the first support tí yẹn kọ́ tí yẹn kọ́ lọ́kọ́ lọ́ fún eh, ilé ni pé àsìyàwó ni pé emotional support gbogbo nǹkan tí bá ń ṣe ní ilé yẹn emotional wise you must be what you must be ready to be emotionally on in line ọmọ rẹ ni, ọkọ rẹ ni, gbogbo nǹkan tó wà ní surrounding rẹ emotional they need your emotional attention. You have to be compassionate, you have to feel empathy, you have to always obìnrin tó jẹ́ ìyàwó ilé kò ń ṣe I don't care attitude. Àwọn ọkùnrin lálẹ́ tilẹ̀kùn mọ́lé sínú ilé. Mm. A dé bẹ̀ náà. Ẹ má sì mí léṣe jọ. Mm. Tẹ̀tì lọ bá yá <laughs> eh, eh, eh. Mm. But you wọ load of works wà lọ́kàn rẹ̀ so you are an emotional supporter. Then again you also have a parental responsibility ọ̀tọ̀ ni caregiver o kí n provide care ìtọ́jú lẹ́yìn o ni parental responsibility ni pé being a parent being a parent their responsibility bestowed on you as a housewife nípò tẹ̀ jóbìn lásán tó ti marry tó ti bímọ. tó jẹ́ ìyàwó ilé ìyàwó ilé ó ti mm. responsibility tó ti bestow ti community ti gender rẹ̀ tó ti bestow on you as well and what what what is that responsibility that is to be a parent kí ni mean parenting parenting is totality of how a child grows and how a child behaves and how a child will grow so parenting you as a wife too you also have to be involved in the parenting of that kind of, of your children too and those around you guide them it can continue again you also have to participate because something participation in decision making. Mm. á dórí iyùn náà mm-hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n ní eh, eh, eh, àbá tó bá tiẹ̀ dábàá gan gẹ́gẹ́ bí ìyàwó eh. ọkùnrin mi ò ní o mm, sọ sápò ara ẹ̀ ni eh. torí tinú mi ní í ṣe eh, ó wà ń bẹ̀. káyọ̀ nínú rẹ̀ gan káyọ̀ nínú rẹ̀ decision making lé is not entirely on the husband o obìnrin tó kọ́ káwọn obìnrin máa gbọ́ pé decision making lé because ní two people are playing games two people ni it's a team it's not it's not bíbí ara nìkan pé lórí ilé so decision making náà wọn náà gbọ́dọ̀ dá sí i o gbọ́dọ̀ dá sí kì í ẹ bá eh, ti ṣe náà ṣe no you have to bring you have to bring opinion you have to bring idea kódà kíkan tó gàtí ọkọ rẹ fẹ́ tó wà okay you have to show your show that ó wà okay you talk hmm. about pé àgàtà ah, rẹ fẹ́ yìí ó make sense not that not that you wà kàn lákẹ́ ẹ máa ṣe gbọ́ ẹ lọ kódà kíkan tó kọ fẹ́ kó fi pé okay ò díẹ̀ káàtó you have to find a way of letting you know pé ah, ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí in a way tí ò ní mújà lọ́wọ́ àmọ́ don't just be a dummy pé ah, nǹkan tí wọ́n bá ṣe náà ni tálájì bá tálájì bá ti ṣe náà ni kò sí o. àdébẹ̀ hmm. orí ẹlòmíì náà <laughs> fẹ́ntì bá ti ṣe ló gbà o ṣe é mọ̀ bẹ́ẹ̀. náà tẹ̀sán àdébẹ̀ hmm. so petition making náà you must participate in that making decision because wọ́n sọ pé two heads are better than one anywhere in the world is proven. Mm. if if two of you are combining your heads definitely they are better than one do you get, you get it now so two heads are better than one so wàá tọkọ rẹ tí wọ́n bá combine orí papọ̀ mọ́ra wọn definitely uh, things will go move faster than that again you are also a collaborator you also want a collaborator collaborator means ẹ jọ in for example now collaborator ẹ jọ ẹ jọ sọ papọ̀ ẹ jọ pé ẹ jọ sọ papọ̀ láti ṣe nǹkan for example for, let me give you an example now tí ọkọ̀ yẹn fẹ́ dá ṣẹ́ka kalẹ̀ bí ọkọ̀ yẹn ṣe business ni ó fẹ́ dá ṣẹ́ka kalẹ̀ àbí ó fẹ́ dá ṣọ́ọ̀bù kalẹ̀ ó gbọ́dọ̀ join yẹn wọ́n invite rẹ ni o kò invite rẹ ni o you must show interest that I will be part of, part of the staff ẹ̀hìn hmm. eh, eh, ìmọ̀ ṣó pé àjọ collaborate ni iṣẹ́ tẹ́mẹ́sì tẹ́mẹ́sì tẹ́mẹ́sì yìí ẹ̀dí kìlì máa ń ṣe kódà kó jẹ́ star kó jẹ́ pé iṣẹ́ lọ́fíìsì ni tó bá gbéṣẹ́ wálé ṣó interest pé àjọ ṣe tó bá jẹ́ iṣẹ́ ọwọ́ náà ni collaborate pẹ̀lú rẹ̀ iṣẹ́ tí ẹ jọ ṣiṣẹ́ papọ̀ ni kò sí pé máa ṣe tiẹ̀ kí máa ṣe tèmi kò you have to collaborate if in terms of in terms of kókè èèyàn ní eh, issue to solve you do it together so all these things and the, and the last one I will say for now is that personal growth personal growth mi pé ìwọ tó jíyàwó ilé o mọ rántí pé ìwọ náà gbọ́dọ̀ ọgbọ́dọ̀ grow ọgbọ́dọ̀ bó ṣe fi ọwọ alẹ kọ lọ sí gbọ́dọ̀ rí o your role role as well pé last year báà lọ ṣe rí báà lọ pọ̀ lọ ṣe rí báà lọ ṣe gbọ́n tó kí lọ àkọ́yà sí àwọn míì òjò tó ti fi wọn wálé john náà bó ṣe rí gẹ́lẹ́ láti gbà wọn náà ó ṣe rí lónìí. ẹlòmíì tiẹ̀ tún dínkù. bẹ́ẹ̀ ni òtún lẹ́sìn àmì òtún lẹ́sìn mẹ́rin àmì gan ó dínkù god bless you wọ́n tún rí tired in thinking Mm. tó tún wà very backward in life mm. tó pé gbogbo nǹkan gan wà àwọn trend gan mọ́ òun ìfowópamọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ gbọ́dọ̀ níláyè gan òun understand rẹ̀ mọ́ you have to grow as an as wife so that you can meet the current challenges that your children will give to you you can meet the current challenges that your wife your husband will give to you so you can also be in line with what is trending ẹlòmí ò tẹ̀ mọ̀ mí ni àwọn àṣà mi ẹlòmí ò mọ̀ mí ni mm, so ẹlòmí kò mí kébé àwọṣe ọwọlé pẹ̀lú o level as an as wife you have to think of getting more degrees to yourself you have to think of kódà wọ́n tó law school rárá àtọ you have to also think pé ṣé mo ní lọ school ni mm. abẹ́ni tó pé bí a kò tètè lọ school mọ́ iṣẹ́ tó kọ́ náà bọ́ọ̀lù ṣe máa upgrade ara rẹ̀ ń bẹ̀ tó pé bí a tẹ̀lé lọ́kọ́ ni you have to find a means of pé ah mo tún fẹ́ di level yìí tẹ́lọ̀ mi mo tún fẹ́ di level tẹ́lọ̀ mi mo tún fẹ́ kọ́ṣẹ́ báyìí sí mo tún fẹ́ kọ́ṣẹ́ báyìí sí not just pé mo ti wá fẹ́ wá láti housewife o bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà tó wá wá ẹ̀gúnlẹ̀ sí. ojú kan wàá sì kankan tí wọ́n fi kúrò mm. láyé mọ́ tí wọ́n fi jẹ́ ọ̀jọ̀gbọ́n mọ́ tó fi kò sí mọ́ rárá because ẹ̀yìn sometimes bí a ṣe fẹ́ bá a ṣe fẹ́ kọ́lá bá a ṣe plan kọ́ ló ṣe mọ̀ nígbà mi so atọ́kùn these mm. are the traditional roles of a wife. tó ẹ ṣeun gan ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹni tó jẹ́ ìyàwó onú oní house manager òun kan náà ni caregiver òun kan náà òun kan náà ni collaborator afẹ́ ṣiṣẹ́ àyà ẹ̀já jọ ṣe òun kan náà ni family supporter tá a bá wá wò ó láàrin family supporter ọ̀pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ ká ẹ jẹ́ ká tiẹ̀ mú orílẹ̀-èdè wa yín bí family supporter ìwọ lọ́kọ èmi nìyàwó ṣé support yìí náà ó dórí financial aspect nínú ìgbàgbọ́ tiwa kódà kó o fẹ́ ra ata àlùbọ́sà àbí ṣáná ọkọ rẹ ló lẹ́tọ̀ọ́ láti fowó ìkalẹ̀ ṣùgbọ́n bí tá a bá dé yìí lórílẹ̀‐èdè yìí nìsín tá a bá wò ó ọ̀pọ̀lọpọ̀ ó tiẹ̀ rí wípé tí ò bá fẹ́ jẹ́ fifty fifty àbí kó tiẹ̀ tún jẹ́ sixty forty. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣé gẹ́gẹ́ bí housewife náà ṣé ẹ̀tọ́ wa débẹ̀. láti ẹ ẹ you see as an housewife you know have told you pé lára rose rẹ you are a what you are a family supporter you get your what your family supporter at least you have to support your family emotionally and sometimes financially you get it now and financially it doesn't mean that you are, you are the one building the building the house or buying land or ah. buying car no no so as some support financial that you give that definitely your husband will not even think you have you are doing it but Im, uh, uh. until you ask for it get mm. me get me straight there's some some support you do financially. káàbùrò sálọ ìwọ ni ẹ mọ̀ fún wa lówó ṣe táìfà bọ́lá jọ ìfà ẹ yà fún wa lówó ṣe táìfà bọ́ ní ẹ ló ń bẹ̀ yẹn ẹ ṣe mo yín rí ni ẹ hẹ́n ṣé ẹ pé ẹnìkan nílò láti jọ yìí you get it now mm. ẹ mọ̀ fún wa lówó kí ní bàbá yìí rí ìfà ẹ gẹ́tà àwọn kan kẹ́mi sọ pé ọkọ̀ ní tẹ̀ take care pé bóyá òun wà lára nǹkan tó yẹ kó wọ fún ọ lówó rẹ̀ but by the time you have asked once in a golden moon you will remember pé sóyún tẹ fún wọn rí mm. so definitely ìyá yìí ló ń wá bó ṣe ń rárá ló ti ń di fún mi látijọ́ yìí so you are not saying that you should be the one paying school fees no no no no Ah, mm-hmm. ẹ má jà débẹ̀ wọn ẹ má jà débẹ̀ wọn torí you are the one paying school fees yẹn kò ní lọ. <laughs> okay now we've seen what a housewife kaburo sálọ ìwọ nìkan lèmi mọ̀ o tí kì í kọ ní. house manager i'm supposed to take care of the kids the family and all of that exactly. now a full housewife yesterday bóyá kí n ní ẹ jẹ́ kí n gbé báyìí lánàá lẹ́nìkan ní ah aláwọn full uh, husband house àbí full house husband i was like hmm, ó tọ́jú ẹ̀ ni torí pé arílẹ̀ mi tó jẹ́ wípé ọlọ́run ní kí ìyàwó yẹn jẹ́ áńgẹ́lì tó yẹ pé òun lọ́wọ́ ẹ̀ mm, mm-hmm. tó sì já sí wípé ọkọ ni ó ń tọ́jú àwọn ọmọ ńlé kódà ọkọ gun ò tiẹ̀ níṣẹ́ lọ́wọ́ eh. àwùjọ wa lẹ́yìn a wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn sọ pé ah tí n bá fi lè fẹ́ yàwó full housewife ni ó ṣe o ìròrí yìí sì pọ̀ lára àwa tálákà báyìí ká sọ báwọn torí pé ẹlòmíà ní à kí láǹfààní pé mò ń ṣiṣẹ́ gbà tí mi bá lè tọ́jú ìyàwó mi ìtọ́jú póríṣiríṣi o lára àwọn yìí náà lẹ́rìí pé kódà ìyàwó ẹlòmíì láàrin láàrin ọdún kan ó lè mọ̀ ra slippers mi ó lè mọ̀ pààrọ̀ aṣọ ó lè mọ̀ pààrọ̀ bàtà. ọlákùn ti ń jẹun tiẹ̀ ó ń tọ́jú ẹ̀ ní àná. tiẹ̀ ṣáà ni wípé ìyàwó mi ṣáà ni ọ́ ìmọ̀ pèsè oúnjẹ fún ọ mọ̀ jí mọ̀ sùn wọn tọ́jú àwọn ọmọ mi lóòótọ́ ni wípé iṣẹ́ inú ilé lásán ó tó gẹ́gẹ́ bí hmm. iṣẹ́ fún ẹni tó jẹ́ ìyàwó ká tó wá sọ pé èèyàn tẹ̀ tó wá mú iṣẹ́ mi mọ̀ ojú wo lẹ́yìn fi wo ẹni tí wọ́n ń pè ní full housewife. sí wọ́n pe ìyẹn jẹ́ full housewife let's do a kind of comparative study of then and now hmm. then and now because generally then I make some inquiry and I discover that àwọn ìyá wa ń gbà wọn náà wọ́n sọ pé àwọn mi ti wá àti náà wọ́n sọ pé àwọn ṣe fúlọ́ aṣọ àìbí náà ni. Mm, bẹ́ẹ̀ni. I get <laughs> so àwọn ká tó make that comparison of that then and now then àwọn àwọn ìyá wa ń gbà yẹn tó máa ṣe fúlọ́ aṣọ àìbí wọn ò ní kárí ahead of them. Mm. They don't have a career ahead of them. Their career is their family. They don't have a job like I'm going to office. you get it? They don't have a job like I'm um, this and that. What they do is, and they are not a lawyer. Mm. But <laughs> what they are doing in that compound is more than going to work or having a, another career. àwọn yìí náà ni ó ní ṣọ́ọ̀bù wájú tó mọ̀ mm. tálé tó mọ̀ tẹ̀lé tó mọ̀ tẹ̀lé àwọn yìí náà ló ṣe bó ṣe gbogbo ilé machinite àwọn yìí náà ló kọ́ dàgbà àwọn yọ ṣọ́ọ̀bù kan sí àyè. àwọn kan náà wọ́n tún lọ sóko. bẹ́ẹ̀ ni àwọn oh, God bless you wọ́n lọ sóko àwọn ní ó ṣẹ́gẹ̀ẹ́ àwọn ní ó yẹ gàrí gbogbo nǹkan tí ọkọ bá ṣe tó jọ mọ́ ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ pé bá ṣe bá ṣe grow ni they are the one that behind it in fact most time most time our yawa, they are they are like the pillar of the house and they are saying they are fuller's wife. Mm. because they are not they are not just sitting down in the house doing nothing they are busy being entrepreneur in nature they are busy creating wealth around them they are busy doing one or two things turning things around around the environment tuntun mọ̀ pé they are in that category they are they call themselves fuller's wife. Mm. because they are not working outside they are not having a career career in terms of they're not having a career at all kọ́níṣẹ́ bí wà lóde báyìí they will not apply kọ́níṣẹ́ bí sàkàdé they will not take kọ́ní wọn pín kínní kan kò kàn wọ́n ètò wọn ń ṣe nílé láàrin nínú kọ́ńpàdé wọn ó tó wọn Now, títí àwọn ayé òde òní nǹkan tó ń gbé wọ̀ tí ò dáa ni àwọn bàbá wa ń gbà wọn wọn fún àyà wọn sálárì o let's start now àwọn bàbá wa ń gbà wọn fún àyà wọn sálárì wọn fún wọn lówó oṣù ju owó ju pé à ẹgbàá yàrá kínní ẹgbàá yàrá báyìí ẹgbàá yàrá báyìí lọ ẹgbàá yàrá báyìí but onísìn báyìí tá a gbé wọ onísìn ni pé i want my wife not to work because i can pay ẹlẹ́wọ̀n fun. láti bẹ̀rẹ̀ ní o ẹlẹ́wọ̀n fún ní salary gan tí mi lè fún hmm. that's the beginning of our own new generational uh, husband láti fún táwọn ojú tá a fi wọ́n nìyẹn ni pé ok ọbẹ̀ mọ teacher bi thirty thousand naira kan mọ fún ẹ ni ok stay at home i will give you the thirty thousand naira and eléyìí la fẹ́ try àti eh, x-ray if it's enough for us to say to quantify money and the goats and quantify money and the exposure that you have your wife actually go to school ó kàwé ó wá ríṣẹ́ lẹ́gbẹ̀lẹ́ wọn bí bí àwọn close to two o'clock as a young couple you get it now ó wá ní pé ọmọ ah, wa fún thirty thousand ní ẹgbẹ́ kò ń mọ́kànlá ìdíbẹ̀ lásán náà ni wọ́n yẹn ń ṣiṣẹ́ ń tiẹ̀ bẹ́ẹ̀ ni gbòòrò ó wá ní ah, ah àwọn school yẹ kí mo fi àjẹ yẹn ni èló yẹn ló fẹ́ fún ẹ tí èló èló wọn fún ẹ tí mi lè fún ẹ ẹgẹ́ ìtẹ́tẹ́ wọn fẹ́ tí mi lè fún ẹ why not let me be giving thirty thousand naira or i will even double it for you mm. to don't do any work to me Ajia is a mistrust it's the beginning of mistrust mm. because if she go out and work for herself the money owó tó fọwọ́ ara ẹ̀ value to mọ̀ wá ń bẹ̀ value your money, value ojú rẹ̀ because all for her, she, ẹ̀ ṣiṣẹ́ yẹn then bó ṣe máa náwó yẹn máa yé bó ṣe with. Oh my yato. ó yato. the alùbáríkà alùbáríkà to máa gùn ó máa hmm. yàtọ̀ owó tó wọ́n náà But alùbáríkà o but notwithstanding tó bá sixty k or fún kankan náà nínú as a as a husband it's your responsibility to give her money anytime So why are you placing your wife on a salary because of the fact that you don't want her to work outside? Mm. So the money you are giving to her as salary, even, even though you are not giving her salary, you give her money before now. So why are you tagging this one as salary? Just because you don't want her to have interaction with the outside world. So immediately from angle of man pé from protective perspective ni. okay bóyá ká ní insecurity right. yes and that mm. is selfish perspective. the selfish one the woman offer to have a job that will not hinder is work at home or I work at home that will not hinder her time that will not hinder anything that you give to her to do do you get do you get do get that and yet you, yet you said you want you wanted her to uh, be, to be on salary on salary but that means you are not secure and that means you are feeling insecure do you get it now and we want us to our community stop idea because ẹ eh, rí tí ìyàwó bá ṣe rí lọmọ wa máa ṣe rí o. Mm, bí ìyàwó bá ṣe rí ni ọmọ ṣe rí tó bá dìnnà ìyàwó rẹ ní lẹ́nì tó bá dìnnà ìyàwó interaction tó bá dìnnà ìyàwó tó bá dìnnà ẹ̀ ní many other things tó fi tó fi grow there is nothing he or she will inculcate in your children as they are growing up so tètè mọ̀ pé and you are not and you wọ́n náà báyìí wọ́n náà busy you are not the one that will take care of the children at home so definitely me i see it from the perspective pe the moment your husband say that you be placing on salary depriving you from from working it actually mm. means that okay. he is insecure. kò sí wàhálà ẹ jẹ́ ká sáré dé ẹ̀ka ìpolówó ọjà wàtàbádé àmàtẹ̀síwájú ẹ̀yin ọ̀tọ̀ kò ló tẹ̀ mọ yáàyè quality ohun èlò tó jiná débẹ̀ torí tuntun tó jẹ́. ẹgbẹ́ wa wò ẹ̀yẹ̀ wá wò kẹ́ bá wa dọ̀wọ̀ pọ̀. ìrọ̀rùn yìí ni major concern ti ohun èlò inú ilé tó mú ní gbáyé ìrọ̀rùn la gbé tọ́lódìndì ní fọ́ọ̀mà electronics phones computer àtàwọn accessories lóníranran. báwo lẹ ṣe fẹ́ wọn sí. blender microwave tv generator fan fridge ac home theatre android phone java phone àti iphones lóríṣiríṣi. tó fi dórí computers irúfẹ́ laptop tẹ́ ẹ ni kẹ́ ẹ béèrè fún. ẹ̀dínwó tó yàtọ̀ oníbàárà wa lórí gbogbo ọjà wa at accessories special offer wà lórí irú èyíkéyìí iphone tẹ́ fẹ́ ra àǹfààní rà kó sanwó díẹ̀díẹ̀ wà lórí gbogbo ọjà wa format fi yín lọ́kàn balẹ̀ ní gbogbo ìgbà format wà nílé gíga tòkè tilẹ̀ tá a ṣe lọ́ṣọ̀ pupa àti dúdú nọ́mbà seventy one ibrahim taiwo road ìlọrin nípínlẹ̀ kwara láti rà yíkéyìí ẹ máa rà tap tàbí kẹ̀pẹ́ zero eight zero nine four five eight three three three three format lónìí ẹ jẹ̀gbádùn ayé ìrọ̀rùn. stripes on your faces. Who's gonna make us laugh? ẹ bá ń gbọ́ndò yìí gbẹ. jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà. wà á bá ń gbọ́ndò yìí gbẹ o. jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà. mo ní ẹ bá ń gbọ́ndò yìí gbẹ o. jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà. ẹ wà bá ń gbọ́ndò yìí gbẹ o. jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà. òjò tó rọ lánàá yẹn o. jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà. gbogbo lè lòmíràn sí. jàǹgbàlà óyá o gba gbogbo aṣọ lótútù óyá o óyá o baálé ilé ti sùn lọ fọ́nfọ́n o gbogbo ọmọdé lomi ti kó lọ óyá o. àjàngbàlà ah, jùbú náà ni ṣùgbọ́n ṣá àsìkò ọyẹ́ la wà kán má gbọ́n gbogbo odò ìgbẹ́ káwọn ará ilé náà ká lè rómi pọn ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wà àwùjọ wa láti ìkànnì tó kọjá àríwó fm ninety dot five Láàárọ̀ yìí ohun tá à ń gbéyẹ̀wò náà ni ohun tí a pè ní àǹfààní àbí àwọn nǹkan míì tó ti ẹ̀rọ mọ́ kéèyàn jẹ́ full housewife. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ò ní ẹlòmíì á sọ wípé ẹ̀sìn wa ò fara mọ́ kí ìyàwó wa máa jáde. Ọ̀pọ̀lọpọ̀ máa ń attach ẹ̀ mọ́ religion. And now, ẹwo ẹni tí ó tó lọ sí tó kàwé, tó gboyè, bóyá ó study something like uh, gynecology tó tó di gynecologist àbí medical line tábà wá wo ó a máa ní ó yá káfíńtì place ìwọ náà sórí sálárì kó yẹ kó máa jáde bóyá ọkọ tiẹ̀ wá jẹ́ bóyá ẹni tó jẹ́ lọ́ọ̀yà ń sìn à òun bízí o ìyàwó dẹ̀ ní kàríà níwájú some women are actually deprived of that career growth they are deprived of lot of things and to me èmi máa ń sọ fún àwọn èèyàn wípé bí àwọn òbí tiẹ̀ ṣe bí ẹ gẹ́gẹ́ bí ọkùnrin láti dàgbà kó o jẹ́ èèyàn kó o ṣe wọ́n lóore kó o ṣe wọ́n láǹfààní bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni wọ́n ṣe bí ọmọ obìnrin láti sọ pé òkè ìwọ náà dàgbà wọ́n rán lọ ilé ìwé wọ́n run owó lé lórí ìwọ náà dàgbà kó o ṣàǹfààní kó o tiẹ̀ wúlò bó kìí ṣe fáwọn òbí nìkan kó wúlò fáwọn orílẹ̀-èdè lápapọ̀ tá bá wá dé hospital nígbà míì mo ti rí i àìmọye ìgbà ni wọ́n attach mọ́ religion ṣùgbọ́n tó bá dé hospital ìwọ ìkan náà ni wàá wá sọ pé o ò fẹ́ kọkùnrin o tó jẹ́ doctor o hmm. kó dá ìyàwó ẹ̀ lóhùn ìwọ ìkan náà wàá sọ pé ah ẹ ìyàwó mi doctor tó bá tó bá máa gbẹ̀bẹ̀ mo fẹ́ kó jóbìnrin ṣùgbọ́n ìyàwó ẹ̀ yìí òun gangan náà nǹkan tó study rèé o ṣùgbọ́n torí wípé ọ̀pọ̀lọpọ̀ ìròrí yìí ó rọ̀ mọ́ pé ó da ẹ̀sìn ẹ̀sìn kò wá sọ́pọ̀lọpọ̀ obìnrin nínú àwọn ibi tó yẹ ká ti rí àwọn obìnrin ẹlòmíì mo ti rí tó yẹ pé ọmọbìnrin yìí ó ń ṣe dáadáa kó tó di pé ó ṣègbéyàwó èyí ni ẹ̀rù fi máa ń bá àwọn ẹlòmíì gan tó tiẹ̀ jẹ́ singles ó ṣègbéyàwó lóòótọ́ kò pẹ́ ah, lójijì kọ́ ni ò ní ṣiṣẹ́ iṣẹ́ tó ti ń ṣe jù kalẹ̀ tá a bá dẹ̀ wò gbogbo owó tí ó ń wọlé fún ọkọ lóṣù kódà kò tó ìlàjì owó tíyàwó yìí ń rí ṣùgbọ́n torí wípé wọ́n tún wá fi ọ̀rọ̀ kan sí i you must be submissive. You must be submissive. You being my wife, in tí n bá ni wàá And to me, ara àwọn nǹkan tó ń da àwùjọ wa láàmú rè because in marriage it should not be slavery it is for companionship. Ọlọ́run ní pé kó o lọ bẹ̀ kó o lọ jìyà kó o lọ ṣerú o. Ọlọ́run ni kó o wá lọ bẹ̀ kó o wá dẹni tí ò ní wúlò mọ́ lórílẹ̀‐èdè o. Ọlọ́run ní kó o wá lọ bẹ̀ tẹ́ bá tiẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ gbà tó jẹ́ pé ẹni tó jẹ́ ìyàwó yìí ó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ó ti ń rọ́wọ́ ó ti ń rọ́wọ́ fún àwọn òbí ẹ̀ ní nǹkan ìwọ tó jọkùnrin náà ń tọ́jú àwọn òbí rẹ o ẹ wá ṣègbéyàwó tán owó tó ń fún un ṣé yóò tó nǹkan tí ó fi mọ tọ́jú àwọn òbí ẹ̀ ẹlòmíì ò tiẹ̀ kí ń wò wípé ah ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tí ó jẹ́ ìyàwó mi bóyá obìnrin nìkan làwọn tó tiẹ̀ jẹ́ ẹbí rẹ bí àbí táwọn òbí rẹ bí wọ́n á dẹ̀ deprive wọn ní lot of you know sometimes you just be like ah ẹlòmíì kí wàá lọ ṣègbéyàwó fún gan ká wá mọ̀ pàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ló ń fa insecurity nínú ìgbéyàwó tó fi jẹ́ pé ẹlòmíà sáré divorce torí oníyìn o complain pé mo mo pẹ́ dé ọ̀la ó complain pé kinní kan ṣẹlẹ̀ à ẹ tiẹ̀ wá wọlé ẹni tó jẹ́ pé <laughs> ó mọ̀ pé ìyàwó òun ṣiṣẹ́ káwọn tó má rì ìyàwó yìí gan nígbà tí wọ́n ṣègbè ó ní nǹkan tó ipa tó kó financially láti fi support ọkọ ẹ̀ ó ṣègbéyàwó tán ó di ẹ irọ́ ò lè fi machine fọṣọ mi o ọwọ́ ni wàá fi fọ ojoojúmọ́ wàá dẹ̀ máa fọṣọ mi ò tó dẹ̀ mọ̀ pé ó níṣẹ́ láti ṣe ṣé léyìí ṣé kò dàbí ìgbà téèyàn fẹ́ wíkẹ́ ṣé submission náà ṣó tún débẹ̀ ṣó náà ní kàtẹ́ wá má kóbìnrin má ṣiṣẹ́ rárá torí full housewife lọ́dọ̀ tèmi ò bá àti ẹ̀ jẹ́ full housewife níwọ̀nba àgbà tó bá ti ń wúlò tó ń contribute kótà ẹ̀ tí society ẹlòmíì ẹ wo ẹni tó jẹ́ lọ́ọ̀yà àti ka oríṣiríṣi story tó jẹ́ lọ́ọ̀yà ó dẹ̀ má rí ìtàn kọ́ ní rárá kò gbúdọ̀ ṣiṣẹ́ ó dẹ̀ ti ń ta wóróbo wájú ta a whole lawyer ṣé ó máa ń dàbí àwàdà létí àwọn ẹlòmíì ṣùgbọ́n àwọn tí wọ́n ti rírò rírì àwọn tó ti ṣẹlẹ̀ sí rí wọ́n máa sọ fún ẹ pé wò ó hmm, má ṣe mistake pé o fẹ́ fẹ́yàn kan tó níròrí wípé o ò gbúdọ̀ grow and ká má parọ́ ṣe rí egoism sometimes èmi ò kí ń rí i pé eh, bóyá ọkùnrin wò pé mo jù ẹ lọ ó bẹ̀rẹ̀ láti bi wípé ìyàwó mi ò gbúdọ̀ ga jù mí lọ gbogbo àdúrà obìnrin náà ni wípé tí n bá fẹ́ yàwó tí n bá fẹ́ ọkọ kọ́lọ̀ gbogbo ọlá tó bá ṣe fún èmi ò bóyá èmi tèmi ṣe máa sọ o kí tọkọ mi jẹ́ ìpele ìpele ìpele ìpele tó tiẹ̀ bá jẹ́ pé kémi gan tiẹ̀ nílò owó báyìí tí n bá yọ lápò ara mi ọkọ gan tún ní rárá kí lè tó o fi yọ lápò ara owó tiẹ̀ owó tiẹ̀ aláwọn ọkùnrin tí tán ní àlùbáríkà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ o ibẹ̀ láti ti rẹ́kùnrin mi tó sọ pé owó ráìsì mo fi lẹ́ o tó bá wù ọmọ fowó àtàsì ìwọ ìkan náà ló a ní sọ́tàn á sọ ṣẹ́kù ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn òrírí ta ti rí eh, àwọn ẹlòmíì tí wọ́n kàn sọ. Ah. I keep saying one thing though, and this is, is a fact and gbogbo akẹ́kọ̀ọ́ wa dì mú the biggest crime the biggest evil the biggest wahala the biggest evil is committed committed under the pretext of religion. bẹ́ẹ̀ni. the biggest evil láyé tá a ní ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní side wa ní nàìjíríà yìí òun áfíríkà yìí. áfíríkà agbó ẹ̀sìn lórí ah, ṣùgbọ́n ìwà burúkú wa. so hmm. we used to commit a lot of evil activities and hiding under religion which is one of our biggest problems we are too we, we always we always think we are religious and we be committing things that are that even though it's unspeakable for now what i will say is this nǹkan méjì ni kóbìnrin watch out fún ọ nǹkan méjì ni kí wọn kọ́kọ́ sọ fún àwọn ọkùnrin náà ọkùnrin o nǹkan méjì ni ègbòdò ní láyé papọ̀ mọ́ra wọn tó bá ti ní e báyìí àgbákò ti ṣe nìyẹn ọ̀dà jìbò you must not have you must not be poor and have pride. pp hmm. la méjì poor and pride ó ń pa àwọn ọkùnrin lọ gidigidi ó náà ń diso family ó náà ń ba àwùjọ wa jẹ́ you are you are poor poor means most of us are poor in Nigeria You agree. Uh, yes we are oh, struggling yes but we understand that there are cadres of of being struggling you are still struggling as to make up your duty and you are still having pride wọ́n tó struggle lọ́wọ́ instead of you should be to to allow somebody else to, to help you, you help you which is your wife your partner. olùrànlọ́wọ́ lọ́lọ́run ṣe wá fúnra wa. you are still the person that will be talking about ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí and you cannot even meet up your own duty and you are because of pride pride ni o because of kutuba o mọ̀ pé eléyìí owó máa yìí ó wà ó wà industrious eh. tó máa ṣí ilé ẹ̀kọ́ ṣe business tó ń ṣe yìí ó máa make it times two of what i'm making and probably kò ní respect for mi mọ́ because you are a lazy goat ṣé ọ̀nà ẹ̀jẹ̀ you know you can't, you can't hmm. even think and make two to seven two times two to be eight or to be to, to even multiply and think of how whether we are joining work àwọn tó about travel abroad bí a ti mọ̀ pé definitely we are lazy in Nigeria a bit hmm. ẹ wo wọ́n máa ṣiṣẹ́ ní eight o'clock the seven a tún gbé mi lálẹ́ a tún gbé dàárọ̀ a tún gbé mi lọ́sàn á gbé they work like jackie there hmm. just because they want to make more more, cash to send down to Nigeria or to that to that people here and that's why somebody will be here wọ́n máa pè fúnṣẹ́ kò ṣiṣẹ́ iṣẹ́ tó ń ṣe yẹn ni o a tún sluggish a tún máa dáhùn lọ́la mm. and that's this person ní ògbà kíyàwó rẹ̀ ṣiṣẹ́ kó ẹ̀pọ̀ wò even in our religion to go amọ̀ pé Islam náà tó kọ́ ẹ̀yà àdìmọ́yà kò prohibit obìnrin kó má ṣiṣẹ́ obìnrin ò kò prohibit kó má ṣiṣẹ́ ó kàn fún wọn ní some certain conditions ni don't prevent them from working and the condition is that they must tí ò ní legate duty wọn tó sì ń bẹ̀sìn wọn jẹ́ duty wọn as an housewife tó ní mm. tó ní dìbà rẹ̀ mm. tí o sì ní fún ọ sínú risk mm. so kò ní pé kí wọ́n kọ́jọ kó sí ilé twenty four seven kó má ṣe nǹkan I I'm sorry to say this I think I'm not too good in that but I believe that yàrá kàdéjà ti oníṣòwò oníṣòwò ni wọn. bẹ́ẹ̀ni ibi ìṣòwò náà ni alábi sọ̀rọ̀ ti pàdé wọn. bẹ́ẹ̀ni so definitely consider that she is a trader. Mm. so and you are the one saying that you are telling you are for you are following sunna. àti ẹ̀gbọ́n pé ọlọ́lá ni ọlọ́rọ̀ ni. bẹ́ẹ̀ni and you are not allowing your wife to work, to do what to trade. àwọn iná sì mọ ní ọyá ìwọ náà ṣe bí kàdíjà. and you you, uh, having three wives at home and none of them is hmm. working the day you die ńkọ́. ah what you, the future of their children at home. the day you die tiẹ̀ lọ fà. o di tó children tó bí kalẹ̀ tí wọn lọ tó àti kí àwọn ni. ìyẹn lọ fà ìyẹn lọ fà ẹ wo ẹlòmíì tó tó kàn tiẹ̀ jí láàárọ̀ àmọ́ ti máa ń ràn wá ìyàwó mélòó ló lò níná yóò lò níyàwó mẹ́ta iṣẹ́ kí ló ní <laughs> tẹ bá béèrè. ẹ jẹ́ ká bá àwọn obìnrin náà wí díẹ̀ ẹ jẹ́ ká bá àwọn hmm. obìnrin ẹ wí ṣé wọ́n fọ́ọ̀sì wọn ni ah. ẹ wake up ladies should be careful. you must be submissive. ẹ o be submissiveness nẹ that is the statement. ẹni sùn náà ìgbà tí ẹni tó wà ẹni tó wà. ntọkọ rẹ bá fẹ́ ló ṣe o. ẹni tó approach rẹ as second wife ah, wọ́n ní kọ́kọ́ wúwo náà kọ́kọ́ wò kí báwọn ìyàwó. ìfẹ́ ò rí báwọn. sẹ́ni ìsìfẹ́ ni second wife ni. ìfẹ́ ni. ah I mean I don't see that way. ìfẹ́ ni o. ẹ pé most time tí a fẹ́ second wife to me to me there is desire for that and ọjọ ẹni lọ asakọ wife ó chance àti àṣẹ́sì ó ní chance àti àṣẹ́sì growth ẹ̀ pé ní síbáyé ìwọ tó wá fẹ́ fẹ́ ìwọ tó wá fẹ́ tó wá bẹ̀rẹ̀ fọ tó wá fẹ́ ọkùnrin tó tó ti níyàwó lé ọ your assessment is that yóò dà yóò dà àjùbẹ̀rẹ̀ hmm. ni ẹ get at least you are starting together so hmm. you you you actually see him as kò tí lówó ọmọ rí prosperity nù rẹ pé ó máa padà lówó since he is just young you are signing together but ẹni tó bá jẹ́ second wife tó bá jẹ́ second wife ọkùnrin tó approach rẹ as the second as kọ́ wá jẹ́ second wife òun obìnrin ní opportunity láti access rẹ̀ cause hmm. we are well àfi fẹ́ dá wọn àtò before you now give in that proposal ẹ jẹ́ ń wá ṣe it's logical enough now ẹ jẹ́ ń sọ kinní kan ṣe rí lọ́dọ̀ àwọn èèyàn wa ní ìsìn kò rí báwọn mo ti rí ẹni tó jẹ́ pé ìyàwó ilé rẹ̀ ń fìyà jẹ o ṣùgbọ́n torí pé ìyàwó tó fẹ́ fẹ́ǹta kódà ń sanwó iléèwé ọmọbìnrin o bó bá ń lọ báyìí òun àti ṣàwámà ni àti barbecue òun kò wo gbẹ lọ torí wípé torí wípé ok ó tàn wọlé ni. ó gbẹ̀tàn nínú I said ilé ìkó ní ìkẹtẹ fẹsẹ̀ ní káfẹ́sì jọ́ọ̀jì rẹ̀ lọ́jíkálẹ̀ káwò ní lọ́jíkì ọlọ́run náà ọlọ́run wọn làkàyè. ṣùgbọ́n ṣe wá mọ̀ wípé ẹni tó fẹ́ fi ẹ sílé as second or third wife ó ní chance láti assess rẹ̀ àbí you have to assess him mm. to see if how capable he will be first wife no ní chance láti assess him. ó ní chance o. no no ẹ pé prosperity wà nínú ọkùnrin bẹ́ẹ̀ni yóò da yóò padà da ọjọ́ iwájú rẹ dókítà ẹ jẹ́ lé kinní kan sí yín lánàá mo wá fọ́nrán kan lórí Facebook ọmọkùnrin láti òkè òkun ló ti fò wá sí Nàìjíríà ó fẹ́ wá ṣèyàwó kódà wọ́n ti wá wedding gown fọ́mọbìnrin ó sì fi kan sókè òkun tán ti jọ wà for the past ten years yóò dá yóò dá kódà yóò tún bímọ fún un kò fẹ́ níṣu lọ́kà o kò fẹ́ níṣu lọ́kà o kéèyàn wá wò pé yóò dá yóò dá ọ̀rẹ́ mi kan ó ní ah, ah, kí n wò ó pé àwọn tó ti dàgbà díẹ̀ bóyá bíi forty forty five fifty wọ́n ń rí àwọn obìnrin ọmọ kéékèèké sí i bóyá bíi kálọ̀ under twenty five wọ́n rí wọn fẹ́ ṣùgbọ́n àwọn ọkùnrin tó wà ní ọbí twenty five to thirty wọn ò wá ríyàwó kí ló fà á mo ní bò lẹ ṣe fẹ́ rí ìyàwó ìgbà tí kan bá bọ̀ ọ jìyà ní eh. ìsín tí wọn náà wò pé at the age of kinní kan o ti wá tó tán o ti ní tán ìgbà ló wà pé ọya mo fẹ́ fẹ́ lomi ṣùgbọ́n ẹlòmíì ò ní à ah, irọ́ o oríṣiríṣi ó tiẹ̀ ó tiẹ̀ wọ́ ó wọ́pọ̀. ẹnìkan sọ ọlọ́run àìpé if the eh, if the husband is capable of taking care of all the duty there is no nothing bad there sir. Hmm. capable of taking care of all the duty we agree what you are saying we agree to you pé tí ọkùnrin bá tó tán láti ti bo responsibility rẹ̀ pé. ṣé lórílẹ̀‐èdè wọn ti tó tán mélòó ló tó tán àwọn olówó gan eh, eh, tán lówó tó eh, jẹ́ pé wọ́n wọ network gan àwọn ìyàwó wọn ní business. lára beauty ìyàwó rẹ̀ ṣé ìyàwó jẹ́ domestic animal ni tí ó kàn mọ́ pamọ́ pamọ́ pamọ́ lásán hmm. tí ò ní grow personally second thing i want to challenge all husband when last you extend hand sáwọn yín lọrẹ ńlọrẹ lóbìnrin táwọn yá yá yá àpò ráìsì rẹ o lọ gbé fún un yá àbúrò rẹ bàbá rẹ òun náà ní responsibilities sáwọn náà tó bí ọmọbìnrin tó fi fún ọ òun fẹ́ jèrè rẹ àbí so pé ìyàwó rẹ máa ń ṣiṣẹ́ kéèké just like nípa forty nípa fifty k nípa seventy k owó òun ọ̀ ní kó fi san oṣù kọ́ ọmọ rẹ ọ̀ ní kó fi san kó fi tọ́jú ilé ọ̀dọ́ kò fi kọ́lé bọ̀ òun náà ṣáà láwọn àbúrò ńlé tani àǹtí mi sista mi lákùnmọ́ àwọn ẹ̀fún mi ní káàdì ẹ̀fún mi lélẹ̀ not depriving that joy of sisterhood or that joy of being a elder to their own to their own younger at all. ó ná òbí ńlé tí wọ́n máa sọ pé mímì ìgbà twenty thousand ẹ fi aṣọ tí wọ́n rántí wọn rí pé aṣọ rèé ó wá aṣọ rèé. mo ti ẹ̀ rántí wọn bóyá ń gba ọdún bá dé. ẹ wọ́n ṣe wáyé gba kérésì àbí gba ọdún ìtùnú. àwọn tó wá sí ọmọ dàgbà tó ń sìn sìn sìn tó ń rèé rèé tó gbé fún wọn tó fi fáìn tó fi dípò wọlé kápípò àti mọ tọ́jú rẹ̀ àwọn tó sì wọn náà àwọn náà fẹ́ jèrè rẹ̀ o. Hmm. ọlọ́run sọ pé kí gbogbo apápátá kò sí exception pé gbogbo ọmọ tó bá jẹ́ ọmọ o kó tọ́jú òbí rẹ̀ ni kò ní pọ́kùnrin nìkan kó tọ́jú òbí rẹ̀ so ọmọ náà lóbìnrin náà jẹ́ fáwọn òbí rẹ̀ náà lé òun náà ní responsibility ibẹ̀ lóore ti ń bẹ̀rẹ̀ ibẹ̀ la àmú ti ń bẹ̀rẹ̀ ẹ mọ̀ dáhùn ìyàwó lé ni ọmọ jírẹ́sì báwọn bàbá wọn lé. Mm, tí o sì ní sọ fún ọkọ ó sì ń bẹnu ẹ̀sìn pé gbogbo tó bá mú kúrò nínú ilé o ọkọ rẹ gbọ́dọ̀ mọ̀ sí. torí ó ti di pé tóun ó jìbù imagine ó ti di pé ìyá ń jẹ wọn lé kò dẹ̀ ní ọ̀rẹ́ ò tẹ́nu kò ọ̀rẹ́ ò torí láti lọ mówó lápò gbọ́ kò ṣiṣẹ́ kan òun náà lọ fún wọn lówó ńlé ó sì lọ bù pé ah mi lè máa wò wọ́n kí àwọn ajẹ́ wọn o abo ráìsì rẹ abo ìdúbọ̀ rẹ lẹ́yìn rẹ lẹ́yìn rẹ ó wà ló ń jẹ́ tètè ń tán nígbà tó o bá sì fẹ́ ṣe fáwọn òbí rẹ. bàtí o bá láàyè kó máa ta business kó bá ṣíṣọ́ọ̀bù kalẹ̀ ó ń ta frozen food níta ni ó ń ta ó ń bèkì ni ó ń ṣe kẹ́tìrà ni. ẹ tèmi tiẹ̀ níbi pé sáà ọ̀dẹ̀ sáà ọ̀dẹ̀ catering services rẹ̀ ó sì so all these things go deprive rẹ̀ pé ọ̀gbọ̀n deprive ọ̀dájọ́ ìdẹ́sẹ̀ kan lè tí o bá jẹ́ kí ìdáwọ́ yẹ grow tọ́jú kó grow àwọn ọmọ rẹ̀ lè grow ìwọ́gàn lè grow by the time you fall ńkọ́ there are down times that you have to phone if your wife is there for you you pick her up mm. so it's not about pe yan pe yan totally capable don deprive them of little achievement that will make them happy and that will make them to also be what be also be also productive so jerry. tọ ẹ ẹ já fáwọn aráalé náà láǹfààní kó bá wa dá sí i torí eléyìí ó gbẹnu tán aráalé bá wa dá sí ètò pẹ̀lú zero eight zero three two one seven zero four four zero zero eight zero three two one seven zero four four zero tàbí zero nine zero seven eight three zero seven eight seven eight. okay. hello. hello. wa rahmatullahi wa barakatuh. wa aleykum salam tila barakatuh ẹ káàárọ̀ o. orúkọ mi ni imam abubakar wakemi. àfa ọmọ làṣírí. well done on the program sir. thank you sir. mo kí ọgbà àwọn tí wọn wà ní ilé. quarrel kan bẹ ní ti ń sọ̀rọ̀ lọ láti fi pé ìsìláàmù ní ni ó máa ṣiṣẹ́ ṣùgbọ́n ọ̀nà wo ló máa gba ṣiṣẹ́ yẹn àti irú iṣẹ́ wo ni ó lè ṣe inú mi wá dùn bọ́gà ṣe ń sọ wọ́ọ̀dù yẹn pé ìyá wa òṣìṣẹ́ ni oníṣòwò ni even a ṣiṣẹ́ lóṣùwọ̀n pọ̀ tó fi di pa ànábì ń lọ bá a ṣiṣẹ́ tò yẹn ń fi nílẹ̀ fún wa pé ànábì ò sọ fún un pé pa bísínẹ́sì ẹ̀ tì ànábì dẹ̀ tún dòjíṣẹ́ ó tún kọ̀ntínú iṣẹ́ rẹ̀ lọ tábà sọ wípé bóyá kànábì tó dòjíṣẹ́ ló ti ń ṣiṣẹ́. secondly láyé ànábì sallallahu alaihi wasallam táwọn ọkùnrin bá lọ sógun tí wọ́n lọ jagun obìnrin yìí jagun. àdẹ̀dí lákọọ́lẹ̀ wípé àwọn obìnrin yẹn máa tẹ̀lé wọn lọ láwọn tí wọ́n mọ̀ nípa bá a ti ń ṣètọ́jú ẹni tó bá fara pa hmm. ó túmọ̀ sí wípé nọ́ọ̀sì ń bẹ nínú wọn hmm. èyí tó bá ti fara pa lójoogun nu wọn wọ́n á gbé lọ báwọn obìnrin yẹn bí tí wọ́n bá wà àwọn náà máa tọ́jú ẹ̀ níbo làwọn á ti rí lẹ́ni tá à ń deprive right àwọn ọmọ yẹn pé ẹ má ṣiṣẹ́ ẹ má ṣe nǹkan báyìí so wọ́ọ̀dù tẹ́ sọ wípé agbẹ́sìn yé jù ẹ̀sìn kọ́ la gbọ́ yé o àlágbọ́ yí ẹ̀sìn hmm. ni ó fi mọ̀ sọ pé má ṣiṣẹ́ mo mọ àwọn gúrùpù kan gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ̀ pé oríṣiríṣi àwọn alákatakítí ti wà nínú ẹ̀sìn onítòkùnbọ̀dẹ̀ ti wà. ó máa sọ fáwọn ọmọ ìjọ rẹ̀ pé kọ́ máa lọ sọ́spítù wọ́n ní àwọn retired um, tó ṣe fáwọn ni wọ́n mọ gbèbí fáwọn ọmọ yẹn wàrọ̀ àwọn victim nínú ọ̀rọ̀ yìí ni wọ́n sọ fún mi pé tó bá ń rọbí lọ́wọ́ wọ́n á dẹ̀ máa sọ fún ẹ pé ibi tá ń là bá o. Hmm. àfa àwọn tó dẹ̀ kó wọn jọ àwọn ìyàwó tiẹ̀ lọ sọ́sibítù. Hmm, hmm. so káworú kan yẹn àìlágbóyè ẹ̀sìn there is many areas tá a ti níbi àwọn obìnrin irú ẹ̀ lèyí tẹ mẹ́nuba yẹn hmm. tẹ bá dọ̀ sọ́sibítù ọkùnrin ló máa máa tọwọ́ bọ̀ yàwó àfa lára ẹ̀dẹ̀ máa sọ pé kò dáa ṣẹ́jú káwọn ọmọbìnrin ó kàwé dé stage táwọn náà fi débẹ̀ yẹn. so islam kò kò dínà yẹn tọ́ ẹnì kankan ọlọ́run sọ pọ́kùnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ obìnrin náà sì lẹ́tọ̀ọ́ rẹ̀ hmm. lèròjàlè nasibon wàlé nisai nasibon. bọ́lá òun ti fẹ́ kọ́ ọmọkùnrin ó dé èèyàn nínú ayé kó tọ́jú ara ẹ̀ tọ́jú àwọn òbí rẹ̀ ṣojúṣe rẹ̀ fáwùjọ náà lóbìnrin náà láti ṣe bẹ́ẹ̀ so inú mi dùn pẹ̀lú àlejò wa púpọ̀ ọgbọ́n àtòyé wọn lọ́rùn ní kó bàjẹ́ ẹ̀yin tẹ̀ ń tukọ̀ rẹ̀ náà lọ́run àtúnwọ̀n máa fún yín ṣe salamu alaykum. aleykum salam ẹ ṣeun gan ni ah, ah, ìmáàmù ti bá wa wọ́n ti bá wa yanjú ẹ̀. ó tọ́ ni a ara àwọn tó ń fọ́lọ̀ wa ní facebook almubarak wọ́n ní being a full housewife is extremely dangerous for a wife. Hmm. if happen that the husband, husband die before wife ńkọ́ àgbákò tọ̀ ara ẹ nìyẹn ẹnìkan tún ní it is a denial of women rights being a housewife is very dangerous ah sọ pé kéèyàn má jẹ housewife o but full housewife làwa sọ wípé ah kánmọ kánmọ wulẹ̀ ṣe. kàtẹ wá wo ká wo where, are they coming from hmm. where are they coming from àwọn tí wọ́n ní kí ìyàwó àwọn ọmọ ṣiṣẹ́. òun náà ni afa ti sọ pé ah lágbọ́yé ẹ̀sìn tó tó ni. in fact afa yóò dà fún yín o because this issue ó ti di pé àwọn group kan ti kóra wọn jọ wọ́n ti ó ní trend kan tí mo kà lánàá tí ó ní àwọn àfa àwọn lòun o as ní bọ̀bọ̀ yẹn àfa àwọn sọ wípé kò mí kò sí genotype nínú Islam ìtumọ̀ ni pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ ọkàn mọ̀ wulẹ̀ lọ sọ hospital kan mọ̀ ṣe tọ́ ẹ kàn wá ìmájì zero eight zero three two one seven zero four four zero zero zero three two one seven zero four four zero or zero nine zero seven eight three zero seven eight seven eight nọ́mbà tẹ́ bá wa fi dá sẹ́tò náà láàárọ̀ yìí nìyẹn. gbà tí wọn ní kíyàwó ẹ mọ ṣiṣẹ́ ń sinmi tó ní kó mọ ní kankan tó ń ṣe pé ọmọ kan ọmọ fún sálárì ọmọ fún sálárì ọmọ fún sálárì kí ni ìdí pàtàkì tó fi ní pé kó mọ ṣiṣẹ́ kan hmm. àmì àwa sọdọ kan náà wọn ní pé ìyàwó tí yẹn bá fẹ́ nílé ijó. ìran ni ó wò lọ bẹ́ẹ̀ ni. Ọlọ́run anábì sọ fún wa Ọlọ́run sọ fún wa pé ni ìlànà pẹ̀lú ọlá ibo lọ́lọ́run ó wà ti wá. tó lẹ́sìn nìkan fẹ́ bàdé táyì tó bá lọ tó bá nẹgẹ́tì nǹkan tó náà ń sọ fún ẹ ọ̀nà fẹ́yàwó tó ti lè trust rẹ̀ ọ̀fẹ́yàwó nílé ijó ọ̀fẹ́yàwó ní pati ọ̀fẹ́yàwó klọ́ọ̀bù ọtí ń bọ́ sí fẹ́ ọtí ń bọ́ sí bá sí ọtí ń bọ́ sí rí sí ọwọ́ afẹ́ wárí tán ọtí mọ̀ àtọ́ ní lọ́wọ́ ọwọ́ àná ọ̀fẹ́ dasùbọ̀ mọ́lẹ̀mọ́lẹ̀ torí kó tó bá jáde síta nǹkan hmm. tí ń ṣe ń jọ́kì náà tó ti bá wọn yóò continue rẹ̀. ọ̀rọ̀ ọ̀rọ̀ tiẹ̀ wá ni èéfín níwà bó o dé má golo báyìí yóò rú torí èmi nígbàgbọ́ pé tóbìnrin bá ṣe rí nígbà tó bá fẹ́ ah. bó o bá ṣe tírìtì ẹ̀ sí ni ó tún wá determine ọwọ́ tí ó tún máa yọ sí. àwọn tó àwọn tó máa change mi sì máa worst ìwọ ọkọ tó láhùn àwọn oníyàwó àti bùyàn lówó àti bùnrẹ́ lówó àti náwó fún ìyàwó rẹ̀ wàhálà ni a tiẹ̀ ti rí àwọn tán sọ pé agolo báyìí yóò mọ ọkọ ní òyọ agolo méjì báyìí ní ẹsẹ̀ o agolo mẹ́ta báyìí ní ẹsẹ̀ o tó sì tiẹ̀ já sí wípé ìyàwó ìyá àbí ẹbó yóò tiẹ̀ lálejò ni wọ́n ní bóyá wọ́n tiẹ̀ fẹ́ jẹ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n torí pọ́kọ́ ti ní irọ́ iye báyìí ni tó bá tiẹ̀ jẹ́ pé n tó ń ṣiṣẹ́ náà ni ẹ wò bóyá ẹ wò. síbẹ̀ síbẹ̀ àárẹ̀ àwọn Kimoru sisters ní abroad ní overseas. tí wọ́n ń ṣiṣẹ́ tán ní business tán ní career ẹ wò first uh, Nicobite pilot. yes in fact tẹ bá wá rí àwọn èèyàn yìí àwọn náà máa sọ pé ó dáa wọ́n máa like post yẹn wọ́n máa praise ẹ̀ màá wá ní ṣé ẹ̀yin lè gbà kíyàwó tìyín kò náà di báyìí. have some women in sports and they doing well very without well. exposing themselves people they are playing cricket. they are playing quad they are playing squash. they are playing tennis and they are very decent and they are not even so really mean pe Islam is everywhere I can sort Islam, Islam is everywhere and could deprive anybody from personal growth so we should we should àwọn sisters wa àbáwọn tó bá fi gbé bóyá whatever my husband say is what I will follow it's true. you you need to be submissive, fine be submissive. we are not and, the we are not but, uh, let's warn you let's the testing warn you. that let's warn you be careful in the kind of person you settle down with and be careful in not Hello? settling down with an extremist. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tẹ̀ sí ń pè. ọ̀nà ọlọ́run bá yín o. ẹ̀ṣẹ̀ ń kìlọ̀ ní fún wa. orúkọ tèmi ni ìmọ̀ọ́mù gani ọmọ ayẹlẹ́ kan. ìyá ìmọ̀ọ́mù. ọlọ́run ò ní dàlá káyọ̀ inú mi dùn fún àwọn ọmọlàkiri tẹ́lẹ̀ ni wọ́n yànnà lẹ́yìn fún wa. ṣẹ̀rí ní islam ń sọ fún àwọn pé àwọn iṣẹ́ ìlú iṣẹ́ ìdẹ̀tí islam ò fẹ́ kóbìnrin tí ó ṣàpọ́nlé obìnrin púpọ̀ ẹ gbọ́ mi yé báyìí àwọn ìwà eré àwọn wà tó dáa àmọ́ ní sòsáìtì tiwa yìí àwọn méjèèjì agbọ́rọ̀ kúnra wa kábà fún ọmọ ní sound education tí sàmù ń fún wa. àmọ́ káwá rí mírì ṣètò wíwú àìfúndọ̀ ìyàwó ọmọ jẹ́ àmàdá problem nínú ilé kódà àdá problem lórí àwọn ọmọ àgbà náà ọlọ́run ní dáadáa kẹrin rú o. àmín àmín aṣeun gan-an. kí àti wá o. àmín aṣeun púpọ̀ lọ́wọ́ yín èèyàn kan ní láti facebook wọ́n ní my speaker the reason why is lack of trust abẹ́nilórí kì í fẹ́ kí wọ́n gbé idà kọjá lórí òun ẹ káàárọ̀ orúkọ yín àti bí tẹ́ ti ń pè. Mhm. orúkọ mi abdulwasi láti kí n kú. ẹ ṣeun. àti ẹgbẹ́ àti ìfisọ́ra. ẹ ṣeun. láti náà fara náà tí obìnrin ti fẹ́ kódà ẹ sọ̀rọ̀ kan nípa yín pé eh, genotype. bẹ́ẹ̀ni oyè tí àgbẹ̀ ń sọ̀rọ̀ nípa rẹ̀ àgbọ́yé àti gbọ́ àgbọ́yé genotype òun ni ọ̀pọ̀lọpọ̀ náà nígbà tí àdìsá lẹ́yìn tó ti ní olùfẹ́yàwó lójú nǹkan lóore ó wọ́n mọ ń fẹ́yàwó pẹ̀lú nǹkan lóore kan ọ̀tọ̀ tó tẹ bá fẹ́yàwó pẹ̀lú nǹkan lóore hmm. ń kiri iṣẹ́ àràmù ni iṣẹ́ ọmọ fẹ́yàwó pé àwọn èèyàn fẹ́yàwó tó ń tẹ àwọn èèyàn ní ìlànà méjì ìpínlẹ̀ ìṣèwádìí bí àwọn mọ̀lẹ́bí àwọn ènìyàn ti rí pé àrùn bẹ́ńbẹ́ àti kò parun hmm. ara genotype ni ètò hmm. hmm. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀kọ́ èdè níta. ẹ ṣeun gan ni ọ̀rọ̀ ńlá ni wọ́n sọ yìí torí pé nígbà náà lọ́hùn tó tọ́ wọ́n ní tọ̀ ẹ̀ wò irú ìdílé wo ló tọ́ àrùn wo náà ni. bẹ́ẹ̀ni àrùn sáyẹ́nsì ò tí ì dé púpọ̀ púpọ̀ púpọ̀ ṣùgbọ́n látara bẹ̀ náà sáyẹ́nsì ti wà ẹ wo torí àkókò wa tó ti lọ ẹ bá fáwọn aráalé ní àmọ̀ràn especially àwọn tí wọ́n tiẹ̀ ti ní tọ̀ ìyàwó àwọn dandan dandan kò jẹ́ full house àtàwọn tó ti ní tọ̀ dandan dandan mo gbọ́dọ̀ jẹ́ full house àti ẹ̀gbà yẹn torí career kan ni ìwọ ti mú hmm. career nìyẹn pé ìwọ ò fẹ́ o full house ló fẹ́ ṣe á fàdúrà tí ó dì ṣùgbọ́n fẹ́ni tí agbára rẹ̀ ọ̀ka tọ̀. àmọ̀ràn tí mo kàn fún gbogbo aráalé ni pé ṣe rí báyé ṣe ń yí náà ni kò sí nǹkan kan tó burú kí ká fẹ́yàwó ká aláwọ̀ yẹ kó ṣe one or two things láti help wa ká aláwọ̀ láti ṣe one or two láti help ara rẹ̀ wọ́n láti help àwọn ọmọ rẹ̀ then secondly gbogbo táwa ti lọ́kọ ká mọ ọmọ tá ti lọ́kọ ká mọ ọmọ tá ti lọ́kọ ká mọ lọ́kọ níbi tí ó ti jẹ́ pé àwọn àwọn extremist àwọn principle tó pé because something die hard principle àwọn ọmọ sọlẹ̀ kẹ́rin pé they will be they will be poor and they will have pride. Mm. they will and that pride kò sí kankan tí ń tètè kó láti tètè bá nǹkan jẹ́ pé kí ẹni kí ẹni pride lọ so káwa káwa mẹ́sọ̀ pé táwa fẹ́ lọ́kọ o we are too sure pé alọ́kọ níbi a ní ọkọ tó ní làákàyè tó hmm. ní àgbọ́yé ẹ̀sìn hmm. tó wà lenient tó wà protective but tí ò ṣe nǹkan ní over over over over tó fàyè kalẹ̀ fún wa láti láti jẹ́ ọmọ ènìyàn kì í ṣe pé ká lọ́kọ tán kó wá di pé wọ́n wá kọ wọ́n wá fi ojú wa ti wá dúdú hmm. ìgbà náà sọ pé ẹ̀kọ́ àmọ̀ kan mọ́ ìgbà náà wọ́n sọ lẹ́gbẹ́ni kẹ́dé tó ń jẹ́ dẹ́kítọ̀ tó jẹ́ nọ́ọ̀sì wọ́n sì ti di kúntù mọ́lé. torí àkókò wa tó ti kó wa ní Papa Mara Dr. B ẹ ṣeun gan ni a dúpẹ́ lọ́wọ́ yín àwọn ẹni tẹ́tí ń gbọ́ látara àwọn náà ni Dr. Bello Zakaria tí wọ́n jẹ́ olùkọ́ni àgbà ní ilé ẹ̀kọ́ College of Education nílọrin bí àmọ̀ràn tèmi kò ní pọ̀ púpọ̀ ṣùgbọ́n tèmi ni wípé tó o bá ti rí pé o fẹ́ fẹ́ yàwó sí rí pé ẹni ó jẹ́ career person mọ́ wulẹ̀ ṣe wàhálà wípé o fẹ́ fẹ́ Love wá ẹni tóun náà ti ní àdìsọ́kàn pé full housewife mo fẹ́ ṣe kò ní sí wàhálà o bí wọ́n bá ti ń ṣe full husband àbí nǹkan kan òun náà mọ̀ ṣe full housewife ṣùgbọ́n wọ́n tó bá rí i pé o ní career tó o ní níwájú tó o sì ti rí tẹ́ni tí sọ pé ah, ok mo study medicine mo, mo fẹ́ di uh, doctor mo fẹ́ di lawyer all these professional courses in fact IT personnel tó o sì ti mọ̀ wípé ẹni látọjú ọ̀nà náà ló ti mọ̀ ẹ ti jọ sọ ó kàn mọ́ ṣe ní láàánú pé tó o bá ti lọ sí déètì tẹ́jọ jòkó ṣàwámà ló máa ń o barbecue ló máa ń jẹ o kì í o kì í bá sọ̀rọ̀ àwọn nǹkan tó yẹ kó sọ báwo la ṣe fẹ́ ṣe financial responsibilities kí ni àwọn nǹkan tí màá máa ṣe tí n bá wọlé ẹ̀ gbogbo yẹn ló yẹ kó sọ a ní ìdíjú báyìí lọ lórí ètò ṣùgbọ́n torí pé àkókò wa ti lọ àtọmọ sọ míì lọ́jọ́ míì tá àǹfààní bá gbà dàbí tí orí ọ̀fẹ́ bá wà títí di ọjọ́ mẹ́jọ tá láǹfààní láti máa pàdé orúkọ mi ò yí padà Barakat Adéjùmọ̀ God bless Nigeria God bless you God bless me too bye for now. bẹ́ẹ̀ délé lónìí ẹ mọ́ gbàgbé ọ̀rọ̀ tá a wí bẹ́ẹ̀ ń bọ́mọdé sọ̀rọ̀ ẹ fìfẹ́ bá wí o ẹni tó wà ní kọ̀rọ̀ dákun jáde wá o.